ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò wa Al-Hikima orúkọ ẹ̀ ń gbádùn bàbá Khalifa Muhammad Kamil Garu tí wọ́n ti ń yẹ̀nà náà rọ̀ fún wa látẹ̀kan àwọn tí wọ́n so nígbọ̀wọ́ abala tí ẹ̀ ń wò àwọn náà ní iléeṣẹ́ Garutech Garu Technologies Nigeria Limited tí wọ́n ń bẹ ní number twenty Academy Street ní anífowóṣe nílùú Ìkẹjà iléeṣẹ́ Garutech ní tí àwọn ń ṣe ni automobile and garage equipment spray boot alignment and wheel balancing equipment gbogbo àwọn kinní wọ̀nyí wọ́n ń kó wọn wọlé látòkè òkun wọ́n dẹ̀ ń kọ́ àwọn èèyàn bí wọ́n ti ń lò wọ́n tó bá fẹ́ rà tí wọ́n náà fẹ́ kí iṣẹ́ owó rẹ kó develop kó kò ní pé a máa fi agídí tú táyà a máa fagídí ṣe alignment ìwọ náà fẹ́ di alignment onígbàlódé tó máa fi kọ̀ǹpútà ṣe lórí iléeṣẹ́ Garutech wọ́n á kọ́ yín wọ́n á tún tà fún yín bẹ́ẹ̀ ti máa lò ó kódà wọ́n á tún bá yín dé gáràjì yín wọ́n á bá yín install ẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n ń ṣe níléeṣẹ́ wọn iléeṣẹ́ Garutech wọ́n kalẹ̀ sí number twenty Akérèmí street anífowóṣe nílùú Ìkẹjà nọ́mbà tá a lè pèsè lẹ́sẹ̀ gartex rèé zero eight zero two three one nine zero six zero six zero eight zero two three one nine zero six zero six pẹ̀lú ah, ògùn ọlọ́run ṣáàlà tẹ́ bá ti pè wọ́n aláṣẹ àtòlùdarí iléeṣẹ́ náà alhaji alukman eh, lawal garu àwọn ni wọ́n bá yín sọ̀rọ̀ ọlọ́run mọ́ ba iléeṣẹ́ náà jẹ́ ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run iléeṣẹ́ gartec ọlọ́run níjọ́ dàrú. bàbá ẹ ń ṣàlàyé fún wa wípé ààwẹ̀ ọ̀ranyàn wà ààwẹ̀ sunna wà hmm àwọn àwẹ̀ kan wà ń bẹ tá àti ẹ̀gbọ́n dédé ẹ̀ rárá à ah, ẹ dákun ẹ ṣàlàyé ẹ dáadáa o. ẹ ká lè tètè débi tá à ń lọ torí kan náà ló kàn wá nú ẹ lásìkò yìí hmm. àwẹ̀ ọ̀ràn yẹn ń bẹ òun náà ni àwẹ̀ Ramadan hmm. àti àwẹ̀ téèyàn fi ṣe ìtanràn nígbà téèyàn bá ti dá àwọn ọ̀ràn kan hmm. tó jẹ́ pé àwẹ̀ la fi tan àwẹ̀ tó tún jọ́ràn yàn òun náà ni àwẹ̀ ti ìlérí Ọlọ́run bó bá ṣe báyìí fún mi à ń gbàwẹ̀ bẹ́ẹ̀ bá ti sọ bẹ́ẹ̀ lọ́rọ̀ yẹn. ọmọ mi ti ń ṣèdánwò lọ́wọ́ ìbó báyìí páàsì ń gbà rẹ̀ báyìí fún un àbí mi náà ni mò ń ṣèdánwò lọ́wọ́ àbí interview tí mò ń lọ ṣe yìí à ah, tí wọ́n bá gbà mí wọlé ń gbà wẹ̀ à ah, èèyàn mi tó rẹ̀ yìí ọlọ́run wọ́n jò kù bó bá gbádùn ń gbà wẹ̀ mẹ́ta hmm. ìyíun náà ti dọ̀rọ̀ yẹn ẹ rí i pé mẹ́ta ni àwẹ̀ ọ̀ràn yẹn pín sí nìyẹn ká tó wá sọ pé èyí tó je ti súnà bíi à ń gbàwẹ̀ ní monday à ń gbàwẹ̀ ní thursday àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọjọ́ mẹ́ta ló sojú hmm. ayamul bid hmm. gbogbo àwọn yẹn súnà làwọn yẹn èyí tó bíi ti èyí tá a tẹ̀ tá a fẹ́ irú ọjọ́ tó bá jẹ́ ayamul shaku a gbọ́dọ̀ náà hmm. àbí kéèyàn olóhùn masha allah yẹn kọ́ là ń lọ ráyè débi tá à ń lọ àwọn ọ̀ràn òun náà làwẹ̀ Ramadan àwẹ̀ Ramadan òun la wà nínú èyí yẹn gan ló kàn wá ṣùgbọ́n ká má ṣaláì sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àwọn ètò tó jẹ́ ọ̀ranyàn bíi àwẹ̀ tá a fi ń tọ́ràn hmm. ìyẹn sọ́ọ̀mùlẹ̀ kafarat hmm. àwẹ̀ tá a fi ń tọ́ràn àwọn àwọn ọ̀ràn kan wà tó jẹ́ pé tèèyàn bá ti dá nínú Islam àwẹ̀ ni ó fi tán kódà nu Ramadan náà bí wọ́n bá dá àwọn ọ̀ràn kan àwẹ̀ ni ó fi tán hmm. bí wọ́n bá ń ṣe inú àwẹ̀ Ramadan náà àwọn kan náà tó wà jẹ́ pé tèèyàn bá tún ti ṣe bí àwọn ìbúra kan tó jẹ́ búra èké bíi kí èèyàn ó kéèyàn kéèyàn ó kéèyàn ó fi obìnrin ìyàwó rẹ̀ níjọ́hun nígbà tí Islam ò tíì dé àwọn lárúbáwá ọ̀nà kan ni tí wọ́n máa fi dá sẹ́ríà fáwọn ìyàwó wọn wọ́n wá fi ìyàwó wọn wé ìyá wọn wọ́n bá ti fi wé ìyá wọn wọ́n wá pé á ah! wọ́n ti wá fi sípò ìyá wọn pé àwọn ò lè súnmọ́ mọ́ wọn sì níkọ̀ọ́ kò sì gbọ́dọ̀ lọ́bẹ́ lómi hmm. ìgbà tí Islam wá dé ìsìlámù àwọn ọ̀rọ̀ wá á mọ una umma atuhum inú umma atukum hmm. eh, eh, eh, pé ẹni tẹ́ fi wé ìyá yín ẹni tó bí yín tó lákàkọ́ tó bí gan ni ìyá yín èyí tẹ́ fi wé ẹ̀ kì í ṣe ìyá yín hmm. ẹ wá lẹ́tọ̀ọ́ sí wọn padà mọ́kẹ́ tó padà síbẹ̀ fataru rakabatin hmm. ẹ tú okùn ẹbí ẹ tú okùn lórí ẹrú bẹ́ẹ̀ bá lágbára yíhun ẹ gbà wẹ̀ bẹ́ẹ̀ bá lágbára yíhun ẹ bọ́ àwọn èèyàn so ah, èyí ò bẹ́ẹ̀ dẹ̀ ní tó wá jẹ́ títí ìlérí ni pé tọ́ ọlọ́run bó bá ṣe báyìí fún mi èmi náà gbàwẹ̀ n fi dúpẹ́ fún ọ. n fi dúpẹ́ fún ọ. ètò wa jẹ́ tó kàn wá bẹ̀ gan ni ti Ramadan ti Ramadan yìí ó ti wá di pé a wá gbé lórí kẹ̀kẹ̀kẹ̀ pé gbogbo táwa fẹ́ ṣe nínú Islam a máa béèrè pé kí ni ẹ̀rí tó fi kíní ìrìnlẹ̀ pé gbígbà ni àwọn afáwa ni Ramadan yìí Ọlọ́run fi rinlẹ̀ nínú alukur'an sunna fi rinlẹ̀ látọ̀dọ̀ ànábì wa muhammad sallallahu alaihi wasallam apánupa àwọn afáà náà wọ́n ní pé bẹ́ẹ̀ ni ọ̀ràn yẹn ni. àmọ́ hmm. wá wọnú alukurani tọ́lọ̀ fi fún wa quran chapter two verse one hundred and eighty-three pé yá ayọ̀ alladhina amanu kutiba alaykumus kama Kùtìbà ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo torí pé ẹ̀yin kọ́ lẹ kọ́kọ́ gba àwẹ̀ àwọn ìjọ kan ti ṣíwájú níta ṣe àwẹ̀ lọ́rùn yẹn fáwọn náà àmọ́ títí yìí a gbé wá fún yín la'allakum tattaqun kẹ́ ẹ bá lè jẹ́ ẹni tí ó mọ bẹ̀rù ọlọ́run àyè míì tọ́lọ́run tún ti fi rinlẹ̀ náà ni tó ti sọ fún wa pé ṣáàrù ramadan alladhi unsila fi ìlú qur'an hmm. hudan linnas wa bayyinati minal huda wal furqan wa man shahida minkum shahara falyasumhu ó tún fi rinlẹ̀ bẹ̀yẹn fún wa ramadan yìí òun la sọ alukurani kalẹ̀ fún yín kó sì jẹ́ tí ó mọ fi tí ó mọ jẹ́ òǹpẹ̀yà fún yín tẹ́ mọ fi mọ̀ pé ìgbẹ́rẹ́ ọ̀nà rẹ̀ òkùnkùn rẹ̀ ìmọ́lẹ̀ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́wà ní faman shahida minkumu shahra falyasumhu ọlọ́wà gbogbo ẹni tó bá ti wá bá láyé tí wọ́n ànáàsì bí sultan ṣe ànáàsì fún wa ní ìjẹta yìí pétọ̀ àwẹ̀ bẹ̀rẹ̀ o tá a fi bẹ̀rẹ̀ lánàá gbogbo ẹni tó bá ti ṣojú ẹ̀ tó bá láyé bẹ́ẹ̀ falyasumhu ó ti dọ̀ràn yàn kó gbààwẹ̀ àyàfi tó bá ó bá bá rú ẹni bẹ́ẹ̀ ni ò fi lè gba àwẹ̀ tọ̀ tábà wọnú súnà tó fi dọ́rán yàn anábà Muhammad sallallahu alaihi wasallam nígbà wọn bí ó ní buniyal islam ala khamsin ó ní islam tẹ̀rí òpó márùn ló gbé dúró hmm. nígbà tí wọn fẹ́ mọlé ni aṣáárí òpó tó gbélé dúró ó wá ní islam òpó márùn ló gbé dúró tí kankan gbọdọ̀ yẹn bẹ́ẹ̀ ṣahadẹ́tẹ̀ la ilaha illallah àkọ́kọ́ nú ẹ̀ ní. ìgbàpọ̀ lọ́wọ́n ọba òun náà ni ẹyọ ni wa anna muhammadu rasulullah àti pàdé ni ẹlẹ́ẹ̀kejì ni kírun ẹlẹ́ẹ̀kẹta ìta ramadan ramadan wa hajj so ẹ i pé nínú òpó tó gbé islam dúró ni tó jẹ́ pé a lè yọ kó ń bẹ̀ ọ̀ràn yẹn ni wọ́n ní ni gbogbo àwọn àfáà mi wọ́n panu pọ̀ pé sẹ́ kíní yìí orígun kan ni nínú orígun Islam lè tó já sí pé dandan ni fún mùsùlùmí hmm. tó bá ti bàlágà láti gba àwẹ̀ Ramadan so eléyìí nísìn ó ti súnmọ́ ní ti ń jẹ́ àwẹ̀ Ramadan fún wa bó wa ni Ramadan ṣe ń ṣe àníwá padà sẹ́yìn mọ́ torí pé bó láti bẹ̀rẹ̀ Ramadan ó ní annual timing àti daily timing hmm. annual timing yẹn ní tọdọọdún òun ni ànábì sọ fún wa pé súnmù lèrú yàtìhí wàfírù lèrú yàtìhí wà in gumma aleikum fakmilu iddata shaban talasina yawman hmm. títí annual time tọdọọdún táàfin pé ó dé òun náà ni pé ńgbà tá a bá bẹ̀rẹ̀ sí ní ka oṣù ojú ọ̀run bọ̀ muharram safar rabiul awwal rabiul thani jumada ula jumada thaniya rajab shaban ramadan tí a ń ṣọ́ àwọn oṣù yẹn bọ̀ tó bá ti wá di wípé shaban wá di twenty nine ànábì ní ẹ̀ṣọ́ oṣù tẹ́ ẹ bá ṣọ tí wọ́n bá rí sùúmù lè ru ẹ̀tí tó ń sọ ẹgbà wẹ̀ bẹ́ẹ̀ bá wá rí ẹ̀ka ṣàbá nìyẹn kó pé ọgbọ̀n ìyẹn àwọn ìpa ah, ó ti dé tọdún yìí ti dé nìyẹn ká tó wá bọ́ sórí daily time daily time yẹn òun wà ní èyí tí a máa wá jí lóru jẹ zaru sàárì tó jẹ́ pé kùránì sọ fún wa pé. وكلوا washrabu ata yatabayyana لكم الخيط abiyad من الخيط aswad من الفجر يعني كوي ديلي تايم يعني yẹn nìyẹn ẹ máa jẹ ẹ máa mu títí tẹ́ fi rí ìyàtọ̀ láàrin pétọ̀ ó ṣe bí ẹni pé àárọ̀ fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ alẹ́ hmm, ẹ róye hmm. tọ̀ ìgbà yẹn ni kẹ́ ti ti ẹnu ṣùgbọ́n kẹ́ wá parí ẹ̀ ilẹ̀ gòròbì shems. ilẹ̀ gòròbì shems nígbà tí òrùn bá wọ̀. Hmm. àwọn eléyìí ni daily time àwọn ẹ̀kọ́ wa pọ̀ lọ jàrá tó fi tó fi já sí pé kì í ṣe pé a kàn máa gbàwẹ̀ lásán tó jẹ́ pé kò wá ní sí nǹkan kan mẹ́ta yọ pé èèyàn ń fi ebi panú lásán àtòǹgbẹ. nínú àwọn ẹ̀kọ́ rẹ̀ zahuru yìí gbogbo àwọn ummọ̀ ló panupọ̀ pé nǹkan kan tó dáa ni tá a fẹ́ lóòótọ́ la isma alaman tarakahu ẹni tí ò jẹ́ náà kò lẹ́ṣẹ̀ o hmm. ó kàn jẹ́ sí pé ẹni tí ò jẹ́ kò lẹ́ṣẹ̀ kò lẹ́ṣẹ̀ hmm, hmm. wakad ajma'at al umma ala istihbabihi ẹ nọ́mbà fẹ́ tó sì tún ní ládàá ni ẹni tí ò bá tí ò bá wá jẹ́ wá mo sì wá sùn ìwà jíjẹ sàárè kò sẹ́ṣẹ̀ ń bẹ̀. bàbá ọlọmọsà ah! járe yín pẹ́ àsìkò yìí náà ni kò gbọ́ wá láàyè kò tó nǹkan àmọ́ bá kó ti mọ náà là á máa jẹ wọn ọlọ́run mọ́sàbà asan ilé san rí ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah pẹ̀lú ògùn ọlọ́run insha Allah ẹ̀yin tí ń wò wá nílé níbi tí bàbá bá dé yìí náà láti gbé ní ọjọ́ mẹ́jọ lórí ètò Al-Hikmat pẹ̀lú yọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n fàǹfààní ẹ̀yin tẹ́ bá ní béèrè béèrè lọ́dọ̀ bàbá nípa ọ̀rọ̀ ààwẹ̀ ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero twenty three zero two thirty eight zero eight náà lẹ́pẹ́ khalifa wa muhammad kamil garu nọ́mbà tẹ máa pè wọ́n sí nìyẹn fún ẹ̀yin tẹ bá fẹ́ bá iléeṣẹ́ garutech sọ̀rọ̀ bẹ́ẹ̀ fẹ́ bá wọn dòwò pọ̀ lórí tí wọ́n ń ṣe ẹ pè iléeṣẹ́ garutech sórí zero eight zero two three one nine zero six zero six tàbí kẹ́ ẹ wá wọn sórí ẹ̀rọ alátagbà www.garutech.net www.garutech.net a lọ sókè lọ́wọ́ nísìn bàtà bá wọn fi padà dé insha Allah ta'ala èmi náà lẹ́tọ̀ọ́ bá padà ní kalẹ̀ ẹ má ti lọ ibi kankan o àlẹ́ yìí kí wọ́n ti ń sìn tẹ̀síwájú ẹ̀sìn ẹ̀kú òǹgbẹ́